الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته حسق فولو وبالا نجلو أنت رويكياتي جفال فاوات با قلوا سيوا قلوا شكوا أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم ìṣẹ́ ọlọ́nkọ́ bá nábi náà tàwọn aráre àtàwọn sùpáàbà rẹ̀ bẹ́lọ́wọ́ ọba kó sánú àwọn náà kọlọ́wọ́ òbí wa àwọn àfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mẹ́rin lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbàlagbà ọlọ́mọdé sánú wa láàtàlù kìyàmà síra tí a fi ń ṣìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ tí wọ́n ṣe ṣírò rẹ̀ ọlọ́ba àtàwọn afáàlẹ́ sàárì ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá la ilallah hadith abẹ́ láàárọ̀ ni باب ما جاء في الرقى والتمائم باب ما جاء في الرقى والتمائم باب ولا يتواني باكي ما كفو àbí kí ẹ máa ṣe kí kí ẹ máa sùn mara oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn abdullahi bin ọkọ̀yí marfu'an kumarọ abdullahi ma ọkọ̀yí oní alif marfu'an ni yàní ni alif ọkọ̀yí ọdọ̀ alif ọdọ̀ gbáwa ni man ta'allaka shay'an ní bá sùn kakin kamara wukila ilayhi a pàtí pẹ̀lú nǹkan yìí ẹ bá sùn kamara fún dáàbòbò ọ̀fún bí sọ ápá kí nǹkan ẹ máa sọ kí nǹkan ẹ máa dáàbòbò bọ̀wá wa ahamadu mùsùlùmí imam ahmad àti tíní zuba ní tiwa ẹ̀sọ́ á ní aksamu ta'alluq bi ghayri Allah kílẹ̀ náà so ṣirotu jawazu rukiya a ní rúkọ kí ẹ máa kọfọ̀ rukiya tó máa ti fún ọmọ ńkọ nílá ìjẹ̀lú ọmọ kanáà ṣe rúkọ lákùn náà láni ṣirotu jawazu rukiya àwọn kọndíṣẹ́n tó gbà wá láyé láti kí ni jawazu jáì tó fi di halal tó ṣe rukiya àwọn kílà lè ṣe rukiya gbogbo tó lè fara ṣe rukiya ìtọ́wà bẹ́ẹ̀ ti fún wa nìyẹn ní ṣòro eye condition tó fà á tí ẹ̀sìn lè síkí ni tí ẹ̀lẹ̀ sí rókíà aláwọ̀l aláàkọ́ nù àwọn mẹ́jẹ̀mú yìí aláyà takida anna a tẹ́nfà òbí záti ha bidó nílá ẹni tí rókíà yẹn kọ́mọ̀ rò pé rókíà yẹn ni ó sì wòsàn tó ń ṣe fún láìjẹ́ kọ́lọ́ ọba lọ́wọ́ sí فإن اعتقاد أنها تنفع بذاتها من دون الله fa'in takada ne ba ni adiyoka duk wala kira anna a tanfa min duni biza da kuka a gani sai wata din duni la fa uwa muharram haramun haramun bal shirkun kai kazi haramun kani ẹbọ ni shirkun torí àfọdún gígé gajẹ shirk àfọdún gígé gajẹ haram gbogbo shirk ni haram bákan gbogbo haram ni shirk ọ̀rọ̀ ayé wa gbogbo shirk ni haram àmọ́kàtí gbogbo haram ni shirk kíyàn mú sínìsì haram ni àmọ́kàtí bọ́ ó di wa kíyàn mú sínìsì haram ni tó ṣe àmọ́kọ̀ kò tẹ̀bọ̀ ó di wa àmọ́ gbogbo níyẹ shirk kíyà shirk la asgar haram ni kíkari ni ó di wa naam shirk بل يعتقد أن أسباب لا تنفع إلا بإذن الله wọ́n gbà pé rúkìá tó ń ṣe sábàbí ni òun fi ń bẹ lọ́wọ́ ọba ni ó di yẹn fa ilà là yẹn fa là tó ń fa ilà bí ìdìnnà pẹ̀lú ìyọ̀nà ọlọ́ọ̀ba ni ansáàni ẹlẹ́ẹ̀kejì alá ti kó na mímọ yọ̀ká fìṣọ̀ ẹgbẹ́ tó ń wí yẹn àwọn tó ń sọ yẹn kọ́mọ̀ sí ń tẹ́ta kò ṣẹ̀rí ní gbogbo ẹsẹ̀ orúkúta ní ìsẹ̀ wá ní ẹwà irú ìkútí tí wọ́n sún láàyè ẹmú kùtí kẹgbà bí kẹ mú lóńgbò kẹgún láàyè ẹni orúkúta ní ẹsẹ̀ yìí díẹ̀ fi ra ojú ibẹ̀ náà òun ẹ̀dá balẹ̀ gbogbo eléyìí ìtẹ̀kù ṣẹ̀rí à kàmá ìlà kánàtì mùtẹ̀tẹ̀ mìíná dùá bìrọ̀lá ẹgbẹ́ pé inú tẹ́mà tìbánà àwọn tí èsì kọ́lọ́ bá wà mẹ́ dùá bìrọ̀lá ìtẹ̀mà náà ń tó kó sínú ọjọ́ máa pè àwọn ìtìdáyàtò dè jìn àbí yẹn nìkejì àbí àwọn àjẹ̀nú àwọn eh, àjẹ̀nú tó wà lágbègbè ẹjá bẹ̀ wọ́n o ẹjá fún ní ẹjá fún wọn ní ti ẹ̀tọ́ sí wọn ó di ọmọ asìgbà hazali kàtí tó wájú báyìí فإنها مؤرمة بل شرك إلينا حرام كاي شرك دياني نمبر 3 أن تكون مفهومة معلومة àwọn gbólóhùn tí ń wí gbàgbọ́ yìí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ àbúgbé egede yorùbá ní láwọn sọ àmọ́ ọ̀tọ́jọ́ yorùbá gùn onímọ̀ tó máa rẹ̀ ẹni ẹ̀kọ́ yìí ó yẹ ọkàlẹ̀ mẹ́rin gbọ́dọ̀ kan nù ọ̀rọ̀ yẹn àwọn ẹgbẹ́ wa gbọ́ túnmọ̀ ní wí bí Haruna Shalani nígbà tí kò fi gèdè lórí Kasimu Adio nínú di oníwòrò dìwòrò di oníwòrò dìwòrò kí ni wọ́n di oníwòrò dìwòrò kí ni wọ́n rẹ̀ ìdíbà gan ọmọ tí máa ń tó mèlè fúlàní ọwọ́ di yẹn ní òkú ajá kì í gbó àti àmọ̀ kókó àgbò kì í kan ìràwé tó bá fojú dodo ó ti dé ó di oníwòòrò ó di ìwòòrò náà kí náà wí náà à ń takó nàbí kí náà wí màfòó màbí màálù máa kúrin tó ń wíyẹn àbàtúmà rẹ̀ àdẹ̀gbọ́yé ẹ̀mọ́ máa ń sọ wọn gbóòlùn kọta àgbọ́yé àwọn tó pè ó ní ẹ̀ǹkan mi nà jíǹsì tàlásímá وصعوبة فإنها لا تجوز لكن شرطك لا ثمني ثلاث ما بجان به أبيا وأفوى بجدني فإنها لا تجوز إليك وبعك بيام أما من إلي تمائم أمام بيا وانتوان سمرا بيتلا فإن كان من أمور محرمة أمر معرم أو ينتقد إناء نافئة لذاتها أو كانت بكتابة لا تفهم فإنها لا تجوز بكل حال تابع وانتون سمراني àwọn oúnjẹ ẹgbẹ́ nǹkan tó bí kó jọ àwọn jẹ́ haram inú kò gbẹ agàrí tíra ẹgbẹ́ tó bí díẹ̀ gàrí tíra tó haram ni àwọn ṣìkáda àná àtẹ́fà bí àwọn kálọ́ bí kìdábàtì látúkà àbíkàlú àwọn kẹkẹtà àmàtúmà rẹ̀ ọkàn kan ilẹ̀ àmọ́túnmá rẹ̀ fa iná alátajúz bí kò lè hàlù ọ̀tọ́nà zai ìbámu ọdún wa in tammat fi ash-shurut ath-thalatha kula bi pa won kuma je tan da ka tuwaju ba kilare bi won gbagba àmọ́túnmá to ko كما سبك أما أصحاب أن يكون لوليه روى أحمد أبي روى أحمد عن بوسعي قال قال لي رسول الله صلى الله عليه وسلم يعني يجلس أسبابكم يروسي سبابك يا رويسي يا رويسي لعل حياتك تطول بك لعل الحياة تطول بك قالوا نكمل هجونتي ورويسي àbí ìfẹ́ yàrá nǹkan nìyẹn ẹgbẹ́ ọlọ́run ni kí ẹ̀mí rẹ̀ ogun tiẹ̀ tọ́kùtẹ̀rì náà sí annaman akada lè yẹta o àwọn ta alkada wọ́tara àwọn ìtànjá bí rọjẹ́ dábàtà àwọn azma inna muhammad sallallahu alaihi wasallam bari ominu ẹwọ alìsíra ní tẹ́lẹ̀ fún gbígbíra tẹ́kalẹ̀ ni yáruwa ìfẹ́ yáruwa ìfẹ́ لعل الله لعل الحياة تفتيل بك تفتيل بك تفتيل بك بيقولوا انك بتسيوجوا انت بيقولوا انك بتسيوجوا فاخبر الناس وافهم يميروا يعني انتوا عبوا لاي فون يروين ان من تعلق لعلته انتوا بصوا كما يرماري ودي اسلمان يرماري او تقلد البشرى انتوا بصوا كما وبين كقانون يعني كان بيتر àwọn ìsẹ́njẹ́ àbí rajé ìzáàbá àbí tó wá mú ìgbẹ̀tàn ẹran tó fi ṣe ìsẹ̀njẹ́ àbí tó fi ṣe kọ́lẹ̀kì ó di àwọn azma àbí eegun inna muhammadan bari omi muhammad kò sí ní kọ̀kọ́ muhammad pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó kọ muhammad pẹ̀lú ẹ̀ níbẹ̀ ó di wa lórí kẹfà irú eegun ní oúnjẹ àwọn àjẹnú ni ó di ẹyin قالوا من من أكل ليته اللية عند العرب كانت لا تنقص ولا تؤلك كما أن ذلك بها سنة ولكن كانوا يتعقبون لآئهم لأسباب وفي الله صلى الله عليه وسلم ẹni bá sùn kan máa bá sùn kan máa ẹnugbọ́n rẹ̀ wọ́n bá jí àwọn ẹnugbọ́n rẹ̀ pẹ̀lú àwọn kan wọ́n ní العلية سرير ما عند العرب لدي عن نربى كانت لا تنقص بيجي ولا تحلق بيجي فيه وما عن ذلك هو السنة بيجي بس ننام ده الشكل الإسلام تديني أما وعد لدي سنة نبي السلام لكنهم كانوا يعتقدون لآهم الأسباب ما هو هي وما أصفهم كما àwọn gbogbo àwọn fún bíkàní fásitì bíkàní nínú ha ẹ̀kìtìfààrì wọlá ọ̀zùmá nínú ẹni ẹ̀kìtìfààrì wọ́n wọ́n fi fààrì kéyà sí àwọn nírùngbà wọlá ọ̀zùmá ọ̀láni wọ́n máa sọ bí ìyàtọ̀ ọkùnrin oní ọlọ́run lánà gbogbo ẹgbẹ́ fáwọn ọmọ rẹ̀ mo ní àfáà ìdíwà lòdì ó ní ọlọ́run lánà ìdíwà fa gbogbo àmọ́ ń kà lọ ńgbà ó wá ní dúró tó báyìí ni pé ọlọ́run lánà àlébì Muhammad sallam ó ní ọlọ́run lánà ọkùnrin máa ń ṣe bí obìnrin ọlọ́run sì lánà obìnrin máa ń ṣe bí ọkùnrin ó ní sọ ọkùnrin máa ń fáwọn ọmọ ó ń ṣe bí obìnrin nù tó lóbìnrin ní ọgbà ọfẹ́ jọ obìnrin mu ìtumọ̀ ọlọ́run lálẹ́ tí wàá tí ọgbà nìyà àfẹ́ ẹ̀ mẹ́tò wí òun náà mẹ́tò wíwí wí ó di wa àwọn máa fi kọkún wọn di wa ìdá wọn máa ọdún òmù yà á àfẹ́yà ó máa ó máa di irun gbà wọn ó di yín ó di yín ó di أو يعتقد من وصل عقلة واحدة أقول دلاني بدي كان يعلم أنه رجل عظيم أنا أتلين يلاني يلاني وأنه سيد في قومه فدي لا يقول أنه أبداني لنه أو كناري الثاني ألا يكجي على خوف من العين ثم أتابع دلان أجيب لريك الزوام من قايا واجه àjẹ́ àlàáyínú bẹ́ẹ̀ لأنها إذا كانت حسنة جميلة لم تعقل أصبحت بها لأنها إذا كانت حسنة بدا والجميع جدا ثم اتقلت أصبحت بها ما دي جواب جاء بكم فقياي فأكد لذلك فإن الاسم براء منه bọ́bá dín ọgbà ẹ̀sán tó gbọ́ gbogbo ìdí eléyìí ìṣe nǹkan kan níbi pẹ̀lú ẹ̀ lára àm àwọn tó tó wá jẹ́ general إذا جاء مطعام من السوق أخذوا شيئا منه يرمون به الأرض ọgbà àwọn ìbánà máa ti ń bẹ̀ tí máa ra àwọn ọjà tí ó máa dúdú wá fún wa nínú àrùn jẹlá látọjà ó ní ẹjá fún lẹ́ǹtìlẹ̀ ẹjá fún àwọn ọjà náà díje kéèké sáà sọ́ńdà àjà har oúnjẹ tí máa ń jẹun lọ́tọ́ ní abẹ́lẹ̀ òní ẹ̀sílẹ̀ fáwọn àjẹ̀nú àti kíríkà ó ní ẹ̀yìn dáfà àlẹ́lẹ̀ àyìn wílé wọn láwọn fi ti jú dànù fi ti àwọn àjẹ́ dànù ni wọ́n ni ó ti jú bá àwọn àjẹ́ nù wọ́n á ra ètì canon classiden ilé gbogbo ẹ̀ àwọn àjẹ́ ọkàn tí ọba mu fáàfì ni ọmọ khalifa ni kọ́ọ̀lù ìsọ̀lọ́ أجلس يقول بلو ولم أعلمش أن تقول إذا سقطت لقمة أهلكم hamidẹ bá ń jẹ lọ́wọ́ kíkìlẹ̀ nìkan bọ́ lẹ́nu yìí falyamit máa bí amin azà fọ́gbọ́n ìdọ̀tí lẹ́nu wọ́n yà àkúlù ha kú jẹ nǹkan rẹ̀ ó dé wa islam tó bá ń jẹ lọ́wọ́ bọ́lẹ̀ kó mú jẹ rẹ̀ kọjẹ ni lọ́fà inú súnà ní kíkẹ́ yẹn wá bí wá dáa kíník láti jẹun lèyìn jẹ ní ẹni wẹ̀ ó jẹun jọ tó wá ní wọ́n lè tẹ̀ nǹkan lórí wọ́n lè tẹ̀ nǹkan bíi ah, aṣọ àbí bíi lẹ́dà sílẹ̀ kò sí sílẹ̀ tó wá bọ́ọ̀lẹ̀ àbí lẹ́dà yẹn ni ọ̀bọ̀ sí ó ti yé wa ìwélé inú súnà níbi tí ó lọ ní ó lọ pé tó yẹ bá bọ́ọ̀lẹ̀ tó sì jẹ ó ti yé wa wallahu ta'ala alam káfílẹ̀ jẹ́ ni wọ́n máa wí náà kí ni wọ́n máa kiri kan wọ́n kí ni kan tó ju báyìí ya fún ẹ́ ẹ́ kábùlẹ̀ jẹ́ ọ̀ ọlọ́ọ̀ta lọ́wọ́ ọlọ́wọ́ gbogbo èèyàn ti ń kú ní ìlú ibi tí ń pa àwọn èèyàn jókòó tó máa fúnlẹ̀ ní ẹ̀ẹ́n yíò wáyé àwọn ọmọ yóò fi lè jọ tí wọ́n lọ wọ́n bí inú ìrìnàjò àti ìjọba jẹ àbídáwọ́dà tí tún lè ju tiwa lọ ní àwọn bí ó ti bí ó sàbí bídí àbídí àwọn tí wọ́n tún lè ju Yorùbá lọ قولي قلوا انقصوا بقبوا عليه نعم وقول من تقلد وترا اي وتر فلك لي من العصب يؤخذ به شاع شاعت اما قلت وترا اناني خلق من الصعب اناني جيب عملات النوم حتى يؤخذ من الشاعت اما ملاب اما يلال اما ينا تاخذ لقوس ووتر ọmọ ẹ̀wọ̀n máa múra bí pẹ́bí àwọn ọ̀rún ọ̀rún ọmọ bí tàfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàdìlú náà ha fi àánáàkì ibrahim wọ́n máa fi kọ́ àwọn rànkúmí wọn àwọn kẹ́lì àbí ẹ̀sìn wọn àwọn fi àánáàkì àbí lọ́wọ́ ọmọ ara wọn náà kàbínú anná oyemna báyìí wọ́n láti yọkàn gbogbo eléyìí ẹ̀zà àmúna wọ́n ní àdìyọkàn gbogbo eléyìí o àná ọ̀là àyìn kò ní jẹ́ kí ojú kújú bá wọn kò ní káwọn àjẹ́ ráwọn gbèsè wọ́n á za mina shirk eléyìí náà nínú ẹbọ yìí àkọọ́lù lọ́sánjà àwọn ìsánjà bí rọ̀jí ìdáàbá àbí bá ti ìsìnjá ìsìnjá ní kíkẹ́ ẹnu ranù kó mọ́sálẹ́tì òkú fi nu wọn ojú ara ọgbọ́n tẹ̀tẹ̀ àbẹ́tọ̀ kan mọ́sálẹ́tì àbíkó lòkúta ó di àwọn ìpínlẹ̀ ìsìnjá àwọn ìsánjà bí rọ̀jí ìdáàbá tí ẹ bá lọ́kùnjúwe jẹ́ màálù tó ti dìjọpọ̀ kọ́ amútẹ́kọ́ ló bá fi nu ojú ara rẹ̀ lórí tó bá gbọ́sẹ̀ sí àti wátọ̀ tán ó di wà eléyìí bámu ìsìnjẹ́ àyà kòrónà mílẹ̀ tọ́jú ẹjọ́ lẹ́jọ́ هو إزالة الأصل الخارج من السربلين يعني كي أنه انتبه لأنه أدنى يجي فجوا عراني عبيني بأبي بكني فإن الإنسان إذا تمسع بهذا الخلاع هي ما نبدأ يزيل أثره يكمل ورديء الدابة هو ثوره لن يكسره قوله عظم أتيقون عظم معروف ولا من دنقل أتيقون لما تبرع النبي صلى الله عليه وسلم ممن استنجى بهما هل إسلام بابا سيكون لم تكن تنباسي تنجاك ولا عم يجي الله الروس alaka bi bahimul jinn ọgbẹ́gbẹ́ àwọn ìgbàtí wọ́n yẹn olóyìn wà nínú àwọn halafin bahimul jinn tó dọ́mọ́tí ní yàrá kò yẹn aljinnu ni wọ́n azumu tó amuhum bẹ́ẹ̀ ni igun yẹn oúnjẹ àwọn aljannu ni ìjọ́nà ha aufa ma yakuna lahaman àwọn máa lò báwa sí máa jẹ ẹran àwọn máa jẹ ẹran kan lọ́jọ́ báyìí kullu zambin karana bi bara'a bìkìrì fa'uwa min kaba'ir az-dhunub gbogbo ẹ̀ṣẹ̀ sọ́nà bá ní ana bari'un minhu kan pé ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ni ẹ̀ṣẹ̀ ńlá ni kama huwa ma'ruf inda ahlul ilmi báwọn fáàkì máa sàlàyé sha'idun min hadha al-hadith ona ni abiyagbagbe man ta'allaka wikira ba sun kamara wallahu ta'ala alam kadu bayan sallallahu alaihi wasallam abu sa'id ibn jubair من قطع تميما من إنسانه كان كعظم رقبة رواه وقي عند بعد دينك هذا ما سوف ما رانيسي ما سوف ما نوليني سوف جاكو جنتي بوكو كل ليرو لا لا تبانو هذه بيران بامين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بيا èyí ìjọ tó ti lọ sí òòlù tí wọ́n tó lọ bàbá ṣòfin ẹ̀yà nínú ilé ìlú àbí ẹgbẹ́ wọn ti ẹ̀rọ tuntun dáadáa láti fún àwọn ènìyàn tí ó ṣe aláwo tí wọ́n ti tọ̀ lọ́ba aláwo làwọn wọ́n ní àwọn bọ̀dọ̀ àwọn àgbàlagbà ẹmọ ẹgbẹ́ bìbí fún adé òṣìṣẹ́ bẹ̀rẹ̀ pé agbẹ́ lọ fi ṣe bọ́ọ̀lì àbí dídì lọ. wọ́n mọ̀ sọ wọn kó bàlágbà ọmọ gbogbo ni a gbọ́dọ̀ bẹ́lọ̀ ọba kábígbẹ̀ nǹkan mi ọ̀kan ni ẹ̀kejì rúkìá gbẹgbẹ mẹ́ta táwọn máa kà wá lọ́rọ̀ orúkẹ́ àrí mímọ̀ gbogbo àwọn orúkẹ́ àrí mímọ̀. nígbà tí ẹ̀ṣẹ̀ iṣẹ́ ìmọ̀ jẹ́ bá rí àwọn kọ́mádọ̀rẹ̀ bí sọ ẹ̀ẹ́dọ̀tẹ̀ ìjọba kan sí àbá àtẹ́lẹ̀ yìí ó ní ìpínlẹ̀ àdìgbà bí ó ní àwọn lẹ́yìn tí ló kí àwọn àjọ náà ń kí. Hmm. Abdulrasheed Abdulrasheed kí n jẹ́ jù gan lọ. A máa ń sọ fún ìjọ yíwẹ́ pé ẹ̀yìn jẹ́ ìṣẹ̀ wa ọ̀dọ̀fẹ́ jẹ́ ibi tó jogún ẹ̀. Ẹ̀yìn mi ọ̀gbọ́n ìmọ̀ tó gbọ́ láàárọ̀ òun. Ẹ̀yìn tó gbọ́ dàrí Abdulrasheed àmì o àmì. Ìjọ́ ìjà àwọn ẹja náà wọ́n ti dúkìá àti wọ́n ti ní ìtọ́jú ní òun ní ṣọ́ọ̀ṣì ní kó tó nínú wàhálà tó bá ti dé. Èyí mo ní kí wọ́n lọ lè rẹ́ nìkan pé ọlọ́run dàrú. Àwọn àjọ̀kọ̀ à ń sọ̀rọ̀.

nígbà náà bí wọ́n fẹ́ tán wọ́n lè lè lọ ló bá ní sọ bóyá ilé òdì ní yá o pé olóòrè sí bóyá wọ́n ti lọ dábàá tó ń sọ fún ọ ní pé olóòrè tó ti lọ bóyá ní inú àrùn àbí inú odò ni wọ́n ti ìdí tó àdáṣe ó láwọn ìgbẹ̀ ẹ̀wọ̀ àti ìdí àjọ fún obìnrin jẹun lórí ìbáṣọ kan jọ mọ́ ṣé ẹ̀dùn ìṣòro ẹni tí wọ́n lè jọ sí orí ohun ìdàrú ó ti mọ̀ kẹfẹ́ yìí ó ti mọ̀ bíláàdì pé ó lè dúró yìí àtẹ̀yìn tí ẹ̀kú iṣẹ́ ẹjọ́ òkú ti tẹ̀ ní ẹgbẹ́ báyìí tó wọ́n yín bá ń dúró yìí ẹ bá bẹ̀rẹ̀ sí ìtọ́jú ọ̀hún. tí òun náà ń ṣe ikú gbọ́dọ̀ fún tó ní agbára ọlọ́run lọ. eléyìí bá àwọn jẹ́ kí yóò lè dá wọn sí àábẹ̀rẹ̀ láti ṣe é pẹ̀lú ọ̀rọ̀ tí a lọ pẹ̀lú lọ eléyìí. ọ̀ wọ́n bá àti pẹ̀lú nínú àrùn ọlọ́run ní ṣe ìdájọ́ dàrú ìlọ́tàrí òrùlé ojú dàrú lẹ́yìn ojú méjì ọ̀lẹ́yìn náà lọ lọ́wọ́ lọ́wọ́ gbogbo àpàdà tó wọ́n padà lọ́dọ̀ bàbá àná ni ó yọ nítorí abẹ́ àrùn àti nínú olùmọ́ nínú hmm. àánú ọlọ́run ẹ̀jọ̀ ọ̀gbìyọ̀ ìtòrí ìtòrí. ìgbẹ́jú àwọn olùsọ́mọ́ lọ ń gbà ó gbogbo ọ̀gá tó bí a ojú ìlú pẹ̀lú ìdílé ọ̀pọ̀ ọ̀rọ̀ ó ti dáwọ́ dáwọ́ lọ́dún tó ń gbẹ́jú òkú nígbà mìíràn àwọn èèyàn gba gbogbo nǹkan báyẹn gbọ́ ní lẹ́tà yìí nígbà kan bá mi lọ́wọ́ bá sọ́n dára bá ẹ̀mí ò gbogbo àwọn kan kí láàrin gbòòrò pé bá ti wà ní ogó ògbò kan lọ́wọ́ ni ọkọ̀ fẹ́ wọlé wà fúra lẹ́nu pé ah, wọ́n tẹ̀ hu owó nàná lé ìwé mi bẹ́ẹ̀ fún wọn hu ilẹ̀ ń bẹ̀ bá gbẹ tó bá rí ọ̀bẹ wọ́n ti yọ ìkú lára ọ̀bẹ tó mú wá fún mi mórí wọ́n ti yọ ìkú lára ọ̀bẹ yẹn wọ́n á wò àwọn níbo ni mi kò lè sùn náà mi kò lè sùn náà padà nù àti ẹ̀yìn ọ̀bẹ. àwọn tí wọ́n á wẹ̀ wọ̀ náà ẹ̀lẹ́kọ̀ wẹ̀ gbà lóbi kíkì wọn àbúrò àwọn tó gbà wọ kíkì kò sí bí èsì kọjá tí èdè ẹ̀dùn ọ̀nà lè wọn kí ìpínlẹ̀ tẹ̀ máa bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ kò sí àwọn èsì lọ sí kíkì tẹ̀ bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ the same thing wọ́n á ní ìkìkì fún kí mo wá kí mo fẹ́ mo fẹ́ wò nǹkan tí wọ́n kọ àyà ti ẹja ó ní bàbá ẹ̀dàkùn mọ́tò kò gbá kéńtù ó ní ẹja ti bá mi ti ti aláàkọ́ ẹ̀ kò mí ní àyà ti ẹja ní pé kò gbà kí o kò gbà kò mú wá fún mi mọ́ ṣe èmi ti ẹ̀fẹ́ tù sí wò ó di ẹni tó pọ̀lọpọ̀ ọ̀hún kan yẹn nẹ́ẹ̀sì kọ̀ọ̀án nẹ́ẹ̀sì kọ̀ọ̀án ti gbà sí nǹkan mi bẹ̀ sẹ́kẹ́ yẹn máa gbé sí yàwó yẹn máa ẹ̀mọ́lẹ̀ wọ́n fún pé wọ́n mọ̀ ṣọ́ ní muslim high school ní muslim high school ilẹ̀ forty five ticket ni wọ́n fáwọn muslims so títí wá láàrin ẹ̀ báyìí títọ́ láàrin ẹ̀ ọwọ́ agbègbè fifteen acres sígbà yìí ọwọ́ fifty acres wà ní ọ̀gbẹ́ ìgbà yìí fifty acres wà ẹ̀bẹ̀ wọ́n kọ́ school sí àwọn ọmọ tí lọ sí school àwọn kírísítọ̀n lè mú fifteen acres yẹn máa ń kọ́ ṣọ́ọ̀ṣì mẹ́ ṣọ́ọ̀ṣì yẹn mọ fi wéwu náà wà rúbi mo at least ó tún náà rúbi níbi ẹ̀rọ fẹ́ ti náà ṣáàtì lọ́nà àkọ́kọ́ first match lọ́nà àkọ́kọ́ yẹn níbi ẹ̀rọ fẹ́ ti ìlú ọlọ́gbọ̀n ọ̀ṣọ́ làkọ́bá ní àlọ́ sí lọ́rùn kí àlọ́ sí mu ní ọ̀rọ̀ àbáwọn sí lọ́rùn àti wẹ́sìn bí ń bá ti là ń lò bọ́ọ̀sì ọ̀fẹ́ǹsì demon drive agbésí kàtíkà máa fún ọkọ̀ gbà wá dé ìwà wá dé àwa tí wọ́n ń ròyìn rí àwa lọ́mọ ẹgbẹ́ yóò ń gbà ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí òṣìkà òpé méjì àkàtúntò olólùwà wa àwa la tó gbẹrú àwa la tàdúwà gbà yìí àwa lọ́mọ ẹgbẹ́ yóò ń gbà ọdún yìí làbá lọ ìgbà ìbọdá adó ìgbà ìbọdá adó a lè kó àwọn kan ní láti ń lọ wọ́n dára dúró pé ká má lọ ká má lọ ká dúró ká lọ́ba dúró wọ́n àtàrí wọn àjọ ọkọ̀ wọ́n àfà àwọn christian ti ọ̀la wọn fẹ́ kan church tó ń kú sí ilé wa sáyẹn church wà fún ọmọ nǹkan rẹ̀ wọ́n bá fún wọn. wọ́n ní wọ́n kọ́ church tó bilẹ̀ mùsùlùmí yìí àjẹ lọ sí kanṣu wọ́n ti sọ fún wọn fún wọn wọ́n lè fi pẹ̀lú ọbẹ̀ wípé máa kọ́ church wọn ọjọ́ sátidé àti sunday wọn last saturday every nígbà ọmọ skul bá wà ní skul mo ní ó sì gbọ́ sẹ́yìn ìlú ọ̀pọ̀lọpọ̀ ìlọ́pọ̀lọpọ̀ ò débẹ̀ bàbá ni ah ìyá ìyá lọ ọkọ̀ òyìn náà ti jùmọ̀ ọkọ̀ wọn sínú ohun friday rẹ ni bíi eleven àwọn fẹ́ lọ sí Ìlọrin lọ lè kírun ni ẹnà ah, lẹ́yìn jùmọ̀ ni ah, yàrá ìjọba lọ báà fi lè lọ Ìlọrin yẹn mọ́ ni ọlọ́pàá òyìn sí inú ọkọ̀ bá dé àgbà pákó lẹ̀ pákó lẹ́yìn kọ́kọ́ ẹ tó báyẹ̀ bíbá wó mi ò wó mo rò pé nígbà tí ojú báyìí lọ ni ó ló fẹ́ kàǹtà lọ́la ọ̀wá ni tí ó báyìí lọ ó ló kọ́ ẹ́ ó ní báwọn yẹn ti tukọ́ máa lórí ni wọ́n kú àbí abẹ́fà àti pẹ̀lú àfà káà ń kálọ̀ sábó kálukọ́ àwùsáwà àwọn kan wọ́n fún ọ ọba bí wọ́n bá gba one thousand naira mọ́tò sábà yóò sì sọ̀rọ̀ ní ọmọ làwọn ọba ẹ̀dọ̀ mú àlọ́ sábà ní ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí wò sábà dúró bẹ́ẹ̀ láti fi kiri borí làrá àfàkùn ìborí sábà dúró abẹ́rẹ̀ sí wò amú igi wọn náà làmú àti gbá ìgànnà báyìí àmú nǹkan lọ igi tí wọ́n bẹ́ẹ̀ fi ṣe àmú náà ti ń gbá ọ̀nà fúnra báyìí àwọn méjì dúró báyìí àwọn méjì dúró báyìí àwọn méjì dúró báyìí abẹ́rẹ̀ sí wò abẹ́rẹ̀ sí wò abẹ́rẹ̀ sí wò báyà gbogbo blẹt ibi kòtò gbàyẹ lọ́yọ̀ kì ìgbọ́rọ̀mọ́dé kòtò báyà bá mi ah àṣìgbà níjọ́ ní pàmíkú níjọ́ ní pàmíkú bó òkú kí ni oníjó mọ́tò àti kòjá ń gbà ọ̀nà ọkùnrin ọmọ ọ̀bà lórí ilẹ̀ mùsùlùmí àwọn kiri wọn kọ́ àwọn mùsùlùmí nílẹ̀ gbé òtí kọ̀mọ́ àti sí ah àlejò ẹni máa sùn àṣìgbà níjọ́ báyà bá dúró lójú ọ̀nà báyìí bí ti ká gbé ibi tí bí èrò gbé àwọn olóyè àbí bí bá kà ìtura ẹ̀ wọ́n dúró bí àìsí ìrètí pé ẹni tí wọ́n bọ̀ wá kọ́ wá fìtò bá ti sí ìmọ̀tò wò báyìí ọ̀rẹ́ nígbà tí ọya àti bẹ́ẹ̀kì kan yẹn àwọn ọdún wọ́n gbàdọ̀ àti bá délẹ̀ irin wọn náà la mú irin tí wọ́n fẹ́ fi bá wọn fẹ́ fi kíní yẹn ni black ìbàdí wọn wíwẹ̀ láfa láfa lọ́wọ́ ọ̀fẹ́ làwọn ìbàdí láti ìjùmọ̀ ògùn wọn àná sọ̀rọ̀ yẹn láti jùmọ̀ àwọn òkè jùmọ̀ jọ yìí zuru laki wọ́n lè tún kí ní jùmọ̀ ọ̀rọ̀ jùmọ̀ láti gbogbo bí wọ́n bá ti jẹ́ ní èyí tó ti àbákalẹ̀ wọ́n á kú bí títí ìgbàyìí bí sẹ́yà yẹ pásítọ̀ máa gùn tí mo fi ti sọ̀rọ̀ báni ẹ wo ìwò tí a bá ti wo yẹn àti àwọn kankan o tí a fà àfáàrí náà àfáàrí ẹ wo tí a bá ti wo yẹn kankan tí wọ́n á fi ṣe bisikibaki awa a mun kan lọ bi jiri an kan kan fẹ jiri da sani ye dana le lórí a kọ ma biye jiri la lórí o kẹ ni ba n sigi kuma rẹ ba fi jẹ wo awo a kan ni tiri an bẹ a ma nẹ tu n tọgọ ba tigi ni tu kini ye ni n bẹ taa tu tiri a la ba san bẹ ko kiri wẹrẹ ka fi na fi abada ẹ ma bi lọ ẹ ma bi bẹ lọ gbẹrẹ ìjọkùnrin àwọn àfáàwọn fún wọn ní sọ́ọ̀dẹ̀ ní tí wọ́n rí mọ́nú máa ti sí iná sí àgbàdà bí ìlú ọjọ́ kùnrin nígbà gbọ́rọ̀ rẹ̀ fàlẹ́sẹ̀ ní ìsìnkú tàbá wúlé àwọn kankan tàbá wúlé ní àwọn kankan ìjọba ìjọba àwọn Mustapha yìí lọ́yà Muhammad tó mú kókó alógun sọ nìyẹn ó ní àwọn muslim gbà ní lọ́yà wọn ó dé gbàdé yá ikọ̀ ògbómọ̀ṣọ́ ó dé kọ̀ agàmdábù kàkà lórí ilẹ̀ wa la gbé kúrò wọ́n ní ẹ̀rọ àwọn tó ti ńlá ni àwọn àlàyé ẹ̀rọ ọ̀bọ̀ gbogbo ni o làwọn ọlọ́pàá bá kọ̀wé àwọn ọlọ́pàá wa nípa àwọn yẹn ti pọ̀ àwọn ọlọ́pàá gan-an kò yẹ ọba lọ àwọn tí wọ́n kọ́kọ́ lọ tí wọ́n kọ́kọ́ lọ tí wọ́n mọ́tò bàbá tí wọ́n wá tí wọ́n kọ́ àwọn ìkùnjú àwọn àyẹ̀wò àlẹ́ àwọn ní tàlẹ̀ àwọn wá ní àfáàfáàdù gan ni champion àfáàfáàdù gan ni champion wọ́n bá gbé àfáà lọ sí orílẹ̀ àfáàbá ni wọ́n ní kíkọ́ àfáàbá ni stroke nílẹ̀ kí n máa lọ lẹ́kọ̀ọ́ sí oríire àbí ọkọ̀ ọkùnrin kò sí ibú wọ́n láàfáà máa lọ wọ́n láàfáà fún mi wọ́n láàfáà máa lọ wọ́n di ẹyin àbí kó ló gbọ̀nsẹ̀ níbi níbi bọ́ àti kàtó bàbá ọlọ́nkọ bàbá ìsìlá ó náà lọ́gbọ̀n sọ́njọ́ náà àlọ́ iṣẹ́ ẹ̀jọ́ ẹ̀ ó di wa kéèsì yẹn lọ́lọ́ ní kí pé Muhammadu lọ́lá Muhammadu kò sàrè lórí nígbà tí wọ́n bá dé kó àwọn kan rí búkà kan lórí kí ní ìyá lókà ẹnì kẹ́rù kan rẹ̀ ẹ́ labakó kó bá ní ilẹ̀ ẹ̀rọ ní òní tí ọ̀fù yín dà pílàn yín dà tí ọ̀fù yín dà fi ní ilẹ̀ ẹ̀dà pílàn yín ọ̀rẹ́ tí wọ́n àpúrò dà ní kéèsì parí sí mo rí plan ò ní sẹ̀fọ̀ pẹ̀lú ẹgbẹ́ lórí pé ọ̀rọ̀ tíra yẹn máa kì sí ní àfi àbàdà ní ọkọ̀ ó di eyín àmọ́ tí bá kó bá àṣàmì sọ̀rọ̀ fún mi bábà wà fún àdúrà nìkan lẹ́sọ̀ fún mi ni ẹnì kan obìnrin kan kírísítẹ̀nì ọbẹ̀ kọ́lé wọn ní káwọn ra Kùránì ẹ̀yìn lẹ́sọ̀rọ̀ fún mi ó di ọdún mẹ́rin ní ìṣẹ̀jọ̀ wáyé fún mi. wọ́n yẹ iye gbàgbọ́ wọ́n ní kọ́ra àwọn ní dúkìá wọ́n máa ṣe wọ́n ní kọ́ra kọ́ra mẹ́rin igun kọ̀ọ̀kan kò fi lẹ̀ wọ́n fún bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kan kiri christian àbí bá christian bá bí rọ́ọ̀bì kó kí láwọn sí ẹgbẹ́dà ẹ̀dà wo ìyá mọ̀ báwọn ti rẹ̀ ládàá òbí ẹ̀jà dáwọ̀ mi ò mọ̀mọ́ fatuwa ẹ̀ka àbí ìfatuwa lọ́ọ̀tẹ̀ mi ni tọ́ ó ń gún ara kọ̀ọ̀rán fún olówó kún lẹ́ra kọ̀ọ̀rán mẹ́rin ó di ọ́fíìsì gbogbo ẹ̀. ó di eyín kúkú ní lọ́nà. ẹ́

wò ìjọsìn gbé yẹn sábó gèrè ni Niger road yẹn yẹn aláàbò ìmọ̀ eight Niger road ọlọ́ọ̀bà kú sànù ọlọ́ọ̀bà kú sànù wa àwọn tó ti hẹ́jì islam ni wọn wọ́n hẹ́jì tó ti kọ́ ọ́ tó fẹ́ gbọ́ ṣe ẹran léyà gan ni wọ́n yẹ ẹran gan àwọn onítìjú o ní àwọn oníkà ọmọ jẹ́ omi zamzam alájà lima musa fúrúdì àǹtí àwọn abúlé abdulrasheed ni ẹjọ ń gbélé kan ni ọ̀rẹ́ rẹ̀ lóbìnrin lásìkò yẹn orí ọkọ̀ ìṣèjọba lóbìnrin yẹn ń gbé lóbìnrin máa ń bọ̀ wá yóò tún múra àti tó bá wọ̀ lọ alájà lima wọ̀ ó jọ lọ sí ọjà wọ́n kírísítẹ̀ lóbìnrin alájà lima wà lọ sí hajj wọ́n dé wọ́n fún obìnrin zamzam obìnrin kọ̀ ọ́ ní wọ́n ní káwọn ọ̀rọ̀ mú tẹ̀sán obìnrin yẹn ò kò sí ẹ̀kẹ́ omi ní ẹ̀rọ ní àbúrò mú ṣọ́ọ̀tì wá fẹ́ kò mú ọmọ mẹ́tọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àkúnṣe àlọ́wà subhanaka allahumma bi bihamdika la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk